وصلاة الله وسلامه على أشرف المرسلين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأتم التسليم وبعد gbogbo àwọn tí a wà nílé ọ̀sítàzà ẹ̀ sálámà sí السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ها أستاذ وعليكم السلام وبركاته اللهم láti gbọ́ ètò àdínù nọ̀síhà ní dédé àsìkò yìí inṣáàlá àwọn ustaz wa Ibrahim Dasuki ọ̀rọ̀ tí wọ́n ń bá wa bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ntí mùsùlùmí tó yẹ ó ṣe kókó kí mùsùlùmí ọmọ òun náà ni pé tí àdánwò ọlọ́run bá bá ṣẹlẹ̀ sí yẹn wọ́n ti ṣàlàyé yẹn fún wa so tí èèyàn wá mọ̀ pé ah, à ìfẹ́ kí aburú kò ṣẹlẹ̀ sí mi so ìdákùn táwọn èèyàn mọ̀ ni pé kí ẹ̀kọ́ kó múra sí rẹ̀ kó múra sí ara rẹ̀ àìfirẹ́ nílẹ̀ lásán so ìjẹ́ àìfirẹ́ nílẹ̀ lásán ṣé àìfirẹ́ nílẹ̀ lásán ti ti àwa Yorùbá ìjọba àìfirẹ́ nílẹ̀ lásán ti ti ẹ̀sìn mu so yóò ní afẹ́ kí ẹ bá wa gbé wò lẹ́lẹ́yìn náà nítorí bá ti ní firẹ́ lẹ́rẹ̀ lásán kí ni nǹkan tí yóò ṣe naam bisimilah wa alayhi barakatillah. alhamdulilah rabbil alamin wa salatu wa salam <clears throat> ala rasulihi karim wa ala alihi wa ashabihi wa man walahum. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bára wa sọ̀rọ̀ nípa bọ́ọ̀lù àti máa wá ìwòsàn nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa so látara bẹ̀ òun náà láti yà lọ síbi pé anabi sallallahu alayhi wa sallam látara tí Allah subhanahu wa ta'ala fi ròyìn rẹ̀ pé bil mu'minina ra'ufun rahim ìpè aláàánú lànàbì ẹni tí ń sì máa fẹ́ dáadáa fún ni òun náà ni ànábì sallallahu alayhi wa sallam látara bẹ́ẹ̀ náà ànábì òfin kankan lẹ̀ tí ó sàǹfààní fún wa nínú gbèsè ayé wa ni àbí inú ẹ̀sìn wa ni láláì ṣàlàyé fún wa so inú tánàbí sallallahu alayhi wa sallam ṣàlàyé fún wa bó ṣe fẹ́ràn wa tó ànábì ò jẹ́ kò ní jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí wa kó tó wá kọ́ wa ní pé ntẹ́ fi wá wò sàrí so anabi tún gbé àwọn nǹkan kalẹ̀ fún wa tó jẹ́ pé yóò máa jẹ́ bí prevention hmm. gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti máa sọ pé prevention is better than cure ìpè hmm. kéèyàn ó dènà nǹkan kó má ṣẹlẹ̀ ó dájú pé kí nǹkan òun ti ṣẹlẹ̀ tán kò sẹ̀ máa wá wá bí ó ṣe wá ìwòsàn sí lọ so eléyìí ó wà ní ọ̀rọ̀ yorùbá ẹtì báyìí nísìnyí tó jẹ́ pé yorùbá máa ń sọ pé a èyí dúró lásán o èyí fi ayẹ́lẹ̀ lásán o eléyìí kẹlímọ́tò hakin òrè dàbí ha bàtì yàní ọ̀rọ̀ òdodo nílòótọ́ wípé mùsùlùmí ò gbọdọ̀ fi rẹ̀ ẹlẹ̀ lásán mùsùlùmí ò gbọdọ̀ sọ pé ẹ eh, ṣe bọ́lá ọ̀nà ló dá mi hmm. ah, kò sí ọjọ́ àwọn awọ àwọn èèyàn kan máa ṣàbúrú fún mi hmm. ṣe bọ́lá ló dá mi ṣe bọ́ tí mo nídìí mùsùlùmí ò gbọdọ̀ máa ṣe bẹ́ẹ̀ so mùsùlùmí yóò máa bẹ Allah subhanahu wa ta'ala yóò máa tọrọ nǹkan tí ń bá ń fẹ́ lásìkò yóò sì máa béèrè ìsọlákọ̀dọ̀ rẹ̀ kó níbi tí ò bá fẹ́ láburú hmm. so àtàbá ah, ní àgbọ̀dọ̀ dúró lásán èèyàn gbọ́dọ̀ fira rẹ̀ lẹ̀ lásán ìyẹn ò túmọ̀ yìí pé ah, tí à ń sọ fúnra wa ni pé kó wá ní kinní kan tó máa tọ́ láàárọ̀ kó tó jáde kó wá ní kinní kan tó so mọ́dì kó ní hmm. kinní kan tó so mápá tàbí kó ní gbẹ́rẹ́ kan àbó ní kinní kan tó máa fi wẹ̀ so gbogbo àwọn oríṣiríṣi táwọn èèyàn máa ń ṣe tí wọ́n lè tá máa gbà lọ́dọ̀ àwọn àfa àwọn babaláwo káàkiri ìgbà eléyìí oògùn sọ ni eléyìí kinní ìgbà àwo ni so eléyìí nkọ́là ń sọ eléyìí ẹ̀yọ́nú ni so gbogbo irú àwọn eléyìí nǹkan tó yẹ kí mùsùlùmí ó jìnnà sí ni torí pé a ti rí nǹkan tí anabi sallallahu alayhi wa sallam àwọn nǹkan tó pọ̀ tánà bíi fi rọ́pò fún wa tó sì dájú hmm. tó àwọn táwọn tó ń sọ yìí nísìnyí báyìí ń bọ́ náà ti rí ètò hmm. ìbáyọ̀ nísìnyí wọ́n ń gbà lọ́dọ̀ àlìjẹ̀nu tòló yẹ pé ká bánijẹ̀nu ṣe àṣàlàyé rẹ̀ fún wa ní ibi programu tó kọjá ìpè ìmọ̀ bánijẹ̀nu ṣe aburú ńláńlá ni wọ́n máa ń kóyàn lọ sínú ṣírkù ni hmm. so àmọ́ ànábì sallallahu alaihi wasallam tí ọ̀rọ̀ rẹ̀ orújú lọ́dọ̀ èmi tí orújú lọ́dọ̀ yín ti pé ọ̀rọ̀ ni ìránṣẹ́ ni wọ́n fi Allah subhanahu wa ta'ala ànábì wá fún wa láwọn kankan jẹ́ pé tí gbogbo àná bá so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí yóò máa jẹ́ aburú tí yóò máa jẹ́ àdánwò yóò máa prevent ẹ̀ fún wa yóò máa sọ wa kúrò ńbẹ̀. Hmm. so nínú àwọn yìí tí a tọ́ka wa sí lónìí òun náà ni kan tí anabi sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa nínú hadith tó wà nínú sahih bukhari àti muslim anabi sallallahu alayhi wa sallam ó ní gbólóhùn tá a fẹ́ kà fúnra wa yìí pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa ẹ̀ mo ti tí ó pọ̀ yìí ó wà nínú sọ̀rọ̀ Bukhari wà nínú sọ̀rọ̀ Muslim anabi sallallahu alayhi wa sallam ni man qala ha mi'ata marra ó ní ẹni tó bá sọ níta wí anabi tó bá sọ nígbà ọgọ́rùn-ún fi yawmin kana lahu adlu ashri riqab pé anabi sallallahu alayhi wa sallam yóò ní ládá tí ó tó déédéé kéèyàn bọ́kùn lọ́rùn ẹrú mẹ́wàá hmm. tí ẹ̀yàn kan sọ ní láàárọ̀ ẹ̀sìn báyìí ní lóòjọ́ tí anabi sọ bẹ́ẹ̀ ó wá ní wàkútìbà láhù miatu hasana mm. wọ́n tún wá kọ ọgọ́rùn-ún ládá fún un pé ó tún ní ládá ọgọ́rùn-ún kò tí ì táwo ó ní wọ́n muhiyat anhu miatu sayyi'a wọ́n tún wá pa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn-ún rẹ̀ wọ́n pa fún wọ́n parẹ́ fún ó mélòó ó mm. mẹ́ta mm. yẹ́nì bí táwa ń lọ́bẹ̀ tá fẹ́ lómi gangan ànábì ni wa kanat lahu hirzan mina shaytan yawmahu dhalika حتى يمسي الله أكبر أنا بني انتوسي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ولا كل شيء قدير تصغون يوم واجه ودي صفون yóò máa sọ kó níbi aburú ṣètọ́n ẹ wo ní ti gbogbo abúta abúta àwọn èèyàn ń ṣe fáwọn èèyàn wọ́n ń sàṣẹ ọ ni wọ́n ń ṣe gbá wọ́n ṣàwo ni ṣètọ́n náà wọ́n lọ́tẹ̀ mọ́ àlìjẹ̀nú náà wọ́n lọ́tẹ̀ mọ́ tí wọ́n fi ń ṣe é sí ọ mm. so anábìwá ní tó bá ti wá wílé ní ọgọ́rùn-ún mm. ní òjọ́ ìpè yóò máa jẹ́ odi sọ fún ọ ṣètọ́n ní ò ní lágbára láti fọwọ́ kàn ọ ẹ wo ní ti lé pé la ilaha illallah وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير òjìbá àwọn ọba pété ìbá ti wí lọ́gọ́rùn-ún e, ọ̀kan nínú àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam anabi hmm. tọ́ka wá sí. Hmm. bákan náà anabi tún tọ́ka wá sí àdúrà míì hmm. pé tí anabi ní ká máa wí pé bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama wa huwa as-sami'ul alim. àdúrà yìí náà anabi ni man qalaha salasan idha mm-hmm. asbaha anabi mm-hmm. ni ẹni tó bá wílẹ̀ mẹ́ta péré láàárọ̀ mm-hmm. nígbà tó bá jí tó kásùbà tán tó bá wílẹ̀ mẹ́ta wa salasan idha amsa tó tún wílẹ̀ mẹ́ta nígbà tó di ìrọ̀lẹ́ lẹ́yìn alásàrì ẹ̀wọ̀n mẹ́ta mẹ́ta péré ni bá anabi ni lam yadurruhu shay pé kò sí nǹkan kan tí ó kó nira bá wọn ìwà ni kò sí tó fẹ́ fi ìnira kan tí ó sì ṣe kíni tí ó ràn ọ́ ẹ̀wọ̀n ní ṣe ah, mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mamasa sí ọ ni mamasa ìgbà mamasa wo ni anabi ni kò ní ọ anabi ló wí bẹ́ẹ̀ tó o bá gbà gbọ́ tó o sì ní mánì bẹ́ẹ̀ ẹ ti bá wò ní ṣe mm-hmm. yóò rí bẹ́ẹ̀ fún yàn tó ẹ bá wò ní ṣe ẹlòmíràn wò pé mẹ́ta <laughs> wọ́n náà ọgọ́rùn-ún ta sọ sókè nǹkan ẹlòmíràn pé kò lè ràn án mm, àdúrà àwọn ọ̀tá tí ó rọ kiri ká mi yìí mm, gbogbo wọn ò tó Allah subhanahu wa ta'ala gbogbo ohun tí a bá sì wá ṣe bó bá ṣe wò ó pọ̀ tó a lè fi kó ọlọ́run lá a lè fi dọ́lọ́run lágara hmm. kò lè pọ̀ débi pé ká òpé àbí ah, tó pọ̀ déyìí kò gbọ́dọ̀ má ṣe ní tí mo fẹ́ yà ni àṣejù ni àṣọjù ọ̀rọ̀ ni hmm. so tó bá sọ fún wa pé ká ṣe mẹ́ta tó àmọ́ tí anabi sallallahu alaihi wasallam rí tó fi ní mẹ́ta ni hmm. tó bá sọ fún wa pé ọgọ́rùn-ún èwo ló tún máa dààmú ara ẹ̀ káàkiri tó wà tún ló fẹ́ táǹsì ọgọ́rùn-ún táǹsì ọgọ́rùn-ún tó tún máa gbé nǹkan míì tí ó ti wá ní ṣe kíni tó mọ̀ kó wàhálà bára rẹ̀ wá so eléyìí Ah, òun ẹlẹ́ẹ̀kejì nu táàsọ̀ fúnra wa ìpè bisimilahi lẹ́bí láyàdúró ma asmihi ṣe òun fi àrùdí wàlá fi sàmá wàhùwà sami alim anabi ni wí mẹ́ta láàárọ̀ wí mẹ́ta ń rọ̀lẹ́ so ilé mi náà odi sọ ní ọmọdé fún ọ. Mm. Ah, nítorí àsìkò tó ti lọ ah, èmi ìta anabi sallallahu alayhi wa sallam tó tún sọ fún wa ó ní ká máa sọ pé hasbi allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim so eléyìí inú àwọn àdúrà tí anabi sallallahu alayhi wa sallam tí ànábì tó ó tọ́ka wá sí ìpè kéèyàn máa wí pé kéèyàn ó wí lẹ́ẹ̀méje hmm. wí lẹ́ẹ̀méje láàárọ̀ ẹtì báwọn ní sìn ànábì ní tó bá wí àdúrà ilé méje kí ànábì ní yóò ṣẹlẹ̀ ànábì ní máa ń kọ́ láha hina yusbihu wa hina yumsi sab'a marat kàfáhù má ahammahu min amri duniya wal akhirah. Ànábì ni ẹni tó bá wí àdúrà ta sọ yìí, hasbi Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Ànábì ni tó bá wí lẹ́ẹ̀mejì láàárọ̀, tó wí lẹ́ẹ̀mejì nírọ̀lẹ́, ó ní bó ṣe wí máa ń ó ní méje òun ti tó ọ níbi gbogbo ohun tí ń bá ń dààmú rẹ mm. gbogbo ohun tí bá jẹ́ bùkátà tó wọ lọ́kàn rẹ nínú ọ̀rọ̀ ayé ni àbí nínú ọ̀rọ̀ àlìkìyàmà ànábì ló ti tó ọ ẹ wo nísìnyí mm. ànábì náà méje láàárọ̀ méje ní mm. ìrọ̀lẹ́ ẹ wo nísìnyí wọn tí ń sọ fún àyè ká fi ṣe kíni ká má dúró lásán náà nu ara pé má fira ẹ lẹ̀ lásán náà nu pé o gbọ́dọ̀ mójútó ra rẹ àmójútó tó mójútó ra rẹ òun náà ni kò máa ṣe gbogbo àwọn nǹkan tá ànábì wí bákan náà ànábì tó kọ́ wa ayatul kursi ayatul kursi àti gbogbo àná mà dáadáa Allahu la ilaha illa huwal hayyul qayyum dé parí rẹ̀ ànábì tún sọ àǹfààní ńláńlá tó wà ń bi òun náà fún wa ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí wọ́n wá ń travel wọ́n ní sáà màsí àtàlù kùsì tóbi dán ọmọdé ojú alẹ́ nù rẹ o hmm. so eléyìí nìsín ànábì òní àmàsí àtàlù kùsì tá a bá ń travel hmm, hmm, ó ti fún aládùá travel lọ́tọ̀ ẹ̀sìn wa ṣe ń jẹ́ wọn ní o fi wẹ̀ má gbé mu ó ti fún aládùá tó fi tó bá ń travel tó bá ti ní ìwọ̀n tọ́ ni ayatul kùsì inú sátà ànábì ni máa ń ṣe pé ànábì ni máa ń kọ́ hina yusbihu ujira min aljinni hatta yumsi Allahu akbar anabi ni ẹni tó bá sọ láàárọ̀ láàárọ̀ ó ní ujira min aljinni ó ní wọ́n sọ ẹ̀jibà nísìnyí wọ́n sọ yóò jẹ́ odi sọ fún kó níbi àwọn àlìjẹ̀nú ògbà hmm. àbúrò àlìjẹ̀nú títí tó fi dìrọ̀lẹ́ wọ́n mọ̀ nǹkan àlàra àhínà yóò sì tó bá tún wá sọ nírọ̀lẹ́ òjì hmm. ìrọ̀mí ni hum hatta yusbih hmm. wọ́n tún sọ kó níbi àbúrò àwọn àlìjẹ̀nú títí tó fi ṣe kíni tílé òfin ma ẹ̀wọ̀ níta anábì sallallahu alaihi wasallam lójú ilé ìfún wa ara nǹkan tá a mọ̀ fi ṣe ìṣọ́ra fúnra wa náà ni. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni suratul ikhlas kul allah suratul falak kul a'udhu bi rabbil falak eh, suratul nas kul a'udhu bi nas anabi ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí anabi hmm. ní man qalaha salasa marat hmm. ẹni tó bá wí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ẹ̀mẹ́ta tó ka súra mẹ́tẹ̀ẹ̀ta ilé ẹ̀mẹ́ta hina yusbihu wa hina yumsi nígbà tó bá jí láàárọ̀ lẹ́yìn àṣùbà hmm wàhíìnà yóò ti àti nírọ̀lẹ́ káfàtìhù mìnkúlì ṣe ẹwọ níṣẹ́ alábì ní káfàtìhù mìnkúlì ṣe alábì ní ó tọ́ kó níbi gbogbo nǹkan ni ẹ̀jẹ̀bà kí wàá lọ wá tí o ti kó sínú kúlì ṣe hmm. ó tọ́ kó níbi gbogbo nǹkan ó wá kú ah. ọ̀tá ni ẹ̀yìn ta ni ìrì jẹ ni ìrì mu ni ọ̀tá ilé ni ọ̀tá inú ẹbí ni ọ̀tá ibiṣẹ́ ni gbogbo eríṣiríṣi tí wàá ní dààmú rẹ̀ alábì ní ó tọ́ hmm. so ẹ̀ táwọn máa ń ṣe tó àwọn wá dààmú ara eléyìí ò ná lówó ba mm, mm. eléyìí ò ná pé lè kíní wá lè kíní wá lè kíní wá ba mm, so eléyìí kò kàn yíwọ náà ò sí kíni kò nígbàgbọ́ kò sì máa wí fúnra rẹ̀ so eléyìí inú àwọn nǹkan tí ànábì kọ́ wa ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú nǹkan tí ànábì kọ́ wa tá a fi máa jẹ́ tí ó máa jẹ́ odi sọ tá a máa fi dáàbò bora wa tí ó máa rọ kiri ká wa tí ò ní jẹ́ kí agbára aburú agbára èèyàn ni àbágbára àdìjànú kó ká wa òun náà ní tánà bí ti sọ fún wa pé ká máa sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq òjò báwọn lọ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq anábì ní man qalaha hina yumsi eléyìí ìrọ̀lẹ́ lásán anábì ní owí o mm, mm. ẹtìbá nísìn anábì mm. ní ẹni tó bá wí nírọ̀lẹ́ ẹtìbá nísìn salasa marrat tó wílẹ̀ mẹ́ta lam tadurruhu humatun tilka al-layla ẹtìbá nísìn oró gbogbo tí ó lóró oró àkekèé ni oró ejo ni àbí ànábì ni hmm. kò ní kó nira bá hmm, tílẹ̀ hmm. ọjọ́ òun fi máa so eléyìí nísìnyí báyìí ìwọ̀nba ni nínú àwọn insha Allah tó wá dijọ́ mẹ́jọ á tún máa sọ àwọn míì tó jẹ́ pé ntí wọ́n gan tó máa fi ṣe ìgbà tó wẹ̀ wú ni lọ́kàn yóò balẹ̀ pé á ah, gbogbo àwọn nǹkan yìí tó bá ti ṣe kò ní ìdíkò síngbẹ́rẹ́ kò ní ìdíkò gbé kíní kan kọ́rùn kò ní ìdíkò ṣe túwé sí kíní kan so insha Allah tó bá dijọ́ tún máa continue so àwọn tí a bá fẹ́ pa àwọn ọ̀sáàzù wa Ibrahim Dasoke Badmus sórí nọ́mbà àwọn kákùnrin sí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine nọ́mbà àwọn ọ̀sáàzù wa lẹ́lẹ́yìí so bákan náà wọ́n ní káfí tó gba àwọn àlọ́ mọ̀ mùsùlùmí létí wípé àdínù nàṣẹ́hà lecture tí wọ́n máa ń ṣe ní oṣù tí wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ padà ní oṣù yìí pẹ̀lú ògo ọlọ́run ní adita roundabout <clears throat> níbi ojúkòtò níbi hospital tó wà lókè níbi hall tó wà lókè rẹ̀ náà ni wọ́n ti ṣe ní ìparí oṣù tí ń jẹ́ on twenty eight níjọ́ sunday so kí a pàdé ní aago mẹ́wàá níbẹ̀ gbogbo àwọn mùsùlùmí ni wọ́n pè síbẹ̀ tí ó jẹ́ tọ́pìkì òun náà ni hakikotul islam kí là ń pè ní islam gangan so kọ́lọ́mù bá kí ó ṣe nírọ̀rùn fún wa so èmi abdulfatah salumi àti àwọn ustaz wa. ابراهيم دسوك برد مصناني ان سلام السلام عليكم ورحمه الله وبركاته.